الحمد لله والصلاة والسلام على عشرة المسألين نبينا محمد صلى الله عليه وسلم أجابة الله التي كانوا وراجع جزتها ànábìwá محمد، صلى الله عليه وسلم. ọ̀rọ̀ على àlàáfíà nígbà tí wọ́n bá kọ obìnrin kalẹ̀ àti ọkọ rẹ̀ kú ìṣègbè rẹ̀ òun náà kò ní àdìsí tí akọ̀rọ̀ ní ìjẹ́wájú wọ́n wọ́n lọ́wọ́ àyè. wọ́n gba àdìsí wọn tọ́gbọ́ àkọ́wájú ààbò wọn bá yọrọ sí wọn. قال جابوا لي خلقة قالت ولقى ẹni tó jẹ́ hánà wọn wọ́n kọ̀ kalẹ̀ ọkọ̀ rẹ̀ kọ́lẹ̀ ìyẹn ẹni tó jẹ́ àìsí rẹ̀ lọ́dọ̀ lóbi ìyá rẹ̀. فأردت أن فأردت أن تجد نحلها arábìnrin yìí wọ́n wá gbòòrò láti jáde lọ jáá kìíní làbíbọ̀ rẹ̀. ìṣèjọba àrọ́jọ́ ló ń àǹtà sọ̀jà lẹ́nìkan wá kọ́ sọ pé ní ẹ́ ọ̀sẹ̀ ajáde ìwọ tí wọ́n kọ́ lẹ̀ tó ń ṣe lọ́wọ́ ọ̀sẹ̀ ọ̀jáde lọ́sẹ̀ kankan. وعفت النبي صلى الله عليه وسلم حرمني طلب النبي محمد صلى الله عليه وسلم فقال النبي بطير بلا جدي نخلك النبي ورد جدي نجا لا تنك وفجا فإنك عفا أن تصدقي أو تفعل معروفا وصفي قول بكتا سوفنا بويا أطوك صدقوني أطوك في روسي بعدا رواه مسلم علم مسلم بحديث رواه حديث yìí kàlà ìfọ̀ àpò obìnrin tí ọkọ bá pọ̀ kalẹ̀ ó sì lé àǹfààní nígbà tó ń ṣeré gbà lọ́wọ́ láti jáde síta. Èyí tó kù máa ń lé pé àkọ́làbálẹ̀ tí ó ṣe àkọ́làbálẹ̀ tí ó jẹ́ ẹjọ́ tó ta ṣe ó bọ̀rọ̀ jáde síta láti wá tí ó sì ṣe bùkátà tiẹ̀ náà lọ. والله تعالى على الصواب صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم ìbárajà. ní wọ́n ha ní ẹ̀bá ń fún àwọn kan sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ àwọn náà ẹ̀bùn fún wọn so ó dìpẹ́ndì gba ẹ̀bùn kí ló fún wọn so wọ́n lè gbà lọ́wọ́ rẹ̀ fókòtò fúnpẹ́ àwọn kó fún mi fún ọlẹ́bọ̀ tí wàá níbi so kò sí nǹkan búlá bí gbà. àgbà abúlá àwọn kọ́sọ̀rọ̀ mi ẹ̀ka fún wọn ní nǹkan ọdún bá wú bàbá nígbà tó bá ń fún àwọn kọ́sọ̀rọ̀ wọn fún wọn ní ẹ̀pọ̀ tí wàá níbi tó kọ́ ń bá wọn wájà tí wàá níbi kò sí nǹkan tó bú tó báyìí pé ó kọ́ àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ bíi pé ẹgbà ìjọ bíi jẹ́ bala kọ́kọ́ náà ẹgbà kọ́ ọdún yìí ẹgbẹ́ bíi sè ẹni wá jẹ́ mùsùlùmí ló gbà mọ́ wọn. mo tún wá kàn ó pé ẹgbà ló mo kàn ní pé ẹ̀bù fún yín ẹgbẹ́ bíi sè bóyá ẹ mọ̀ pé à ń tajà bọ̀ láti yọ́nà ní àtà o abẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ ọ̀kàlẹ̀ ọ̀lẹ̀kọ̀lẹ̀ gbà bẹ́ẹ̀ mo tún bá gbọ́dọ̀ ẹgbà kọ́kọ́ ní ọkọ̀ mọ́ gbàgbọ́ wàá kò sí ọlá kò lẹ́tọ̀ gba fún ẹ òun kan gbé àdìgbà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته